بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته على يترى النحو الواضح الجزء الثاني للمرحلة الثانوية في موضوع رجع شروط المثنى وجمع المذكر السالم وجمع المذكر السالم تجي episode 165 tó ṣe dédé eighteen shaban fourteen forty two hijira tó ṣe dédé thirty first march twenty twenty one. tẹ́lẹ̀ a ti gbọ́ nípa mọ̀sánná àmọ́ ohun tá a gbọ́ nísìnyí ṣurutul mọ̀sánná àwọn májẹ̀mú tó wà fún orúkọ tó jẹ́ mọ̀sánná mọ̀sánná ni àwọn orúkọ tó bá jẹ́ méjì òun ni opposite mofrod gẹ́gẹ́ bí káàtìbù nísìnyí mofrod ni singular ni plural rẹ̀ òun ni katibani òun ni ń sixty three, قاعدة 163 أني يشترط فيما يثنى أن يكون مفردا معربا غير مركب له مماثل في لفظه ومعناه wọ́n ṣe ní májẹ̀mú fún kọ́tàbà ṣe ní mọ̀sánà kò sì pé ọkọ̀ náà kó jẹ́ mufrod that is to say kó má jẹ́ mọ̀tánà tẹ́lẹ̀ ó sì máa ń jẹ jámọ̀ gẹ́gẹ́ bí lápèjúwe mufrodu nísìn kátìbù mọ̀tánà rẹ̀ ní kátìbàn àmọ́ tó kù bá ti ṣe mufrodu bóyá ó jẹ́ mọ̀tánà àbójẹ́ jámọ̀ a lè sọ di mọ̀tánà ma gẹ́gẹ́ bí kátìbàn nísìn kò tọ́ka ní kátìbàn náà ní kò tẹ̀ fẹ́ ṣe pè gan torí pé ó ti jẹ́ mọ̀tánà tẹ́lẹ̀ kò tó tọ́ ká tún ṣe ní kíni ká tún sọ di mọ̀tánà ká ní kátìbàn náà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni jámù gẹ́gẹ́ bí káàtìbù náà kò tọ́ ká tún sọ di mọ̀sánáká ní káàtìbù náà ni. bákan náà ọkọ̀ yìí tún gbọ́dọ̀ jẹ́ mọ́ọ́rọ́bù kó má jẹ́ ọkọ̀ tó jẹ́ mabni òun ló jẹ́ aksu mabni gẹ́gẹ́ bí mani nísìn tó jẹ́ kanú àwọn àdáwàtul istifham kò tọ́ ká ní mà náà ni ká wá pè ní mọ̀sánà man. gọ́yìrọ̀ mọ̀rọ̀kábì ọkọ̀ tá a bá tún ṣe ní mọ̀sánà kó má jẹ́ ọkọ̀ tó wẹ́ mọ̀rọ̀kábù gẹ́gẹ́ bíi kẹ́ni a ní mọ̀rọ́kábù ìsìnádì àtẹ̀yí tó jẹ́ ti masji ìsìnádì òun lèyí tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ jẹ́ mubtada àti khabar àwọn jẹ́ jumla ismiya àbó jẹ́ jumla fa'iliya gẹ́gẹ́ bíi kẹ́ni jadal haqu ó kọ èèyàn ni tó sì jẹ́ pé jumla fa'iliya ni ok irú jadal haqu yìí ní sin àní sọ́dí mọ̀sánná káwá ní jadal haqani màbọ́yá hmm, gbọ́ mi yé ó jẹ́ ismu tó ṣe pé ó ní tẹ̀ríkìbù ìsínádì so irú orúkọ báyìí a ní sọ di mọ̀sánà ok àbẹ́rẹ́ tó jẹ́ pé tẹ̀ríkìbù rẹ̀ masji ni gẹ́gẹ́ bí ba'alabak ok so irú orúkọ báyìí náà a ní sọ làwù inú májàmú tó ni pé làwù mo máa ń fìlọ̀ fìlàfdì wà màánà kó ní kójú ọkọ tó ṣe pé ó ní tó jọ níbi láfzùrà àti máàna rẹ̀ gẹ́gẹ́ bí kẹ́ni lápèjúwe Suhailu ní sòkò ọ̀ràwọ̀ kan ni. So kò wá tọ́ ìràwọ̀ yìí yìí ká òun ìràwọ̀ kan náà nísìnyí jẹ́ bẹ́ẹ̀ kéde pé ìràwọ̀ méjì àbí mẹ́ta ní jókòó yìí kò wá tọ́ ká wá níṣu àyíláàní kí nìdí torí pé ìràwọ̀ kan náà ní jẹ́ bẹ́ẹ̀ àyílò fún kò sí ìràwọ̀ méjì sotie bákan náà gbólóhùn àìnù a lè ní àìnáàní ó tọ́ ó sì tún lè má tọ́ ká tó ní àìnáàní àìnù ojú tó bá ṣe pé níta gbà lérò ní ojú méjì a lè ní àìnáàní ó tọ́ àmọ́ tó bá ṣe pé n ta gbà lérò ni pé àínú pé ojú àti àínú odò tí ń sàn kò tọ́ ká ṣe kíni kò tọ́ ká lo àwọn ká sọ di mọ̀sánẹ́ká ní àyè náà nì ká wá sọ pé nǹkan jẹ́ ojú nǹkan jẹ́ kíni nǹkan jẹ́ odò tí ń sàn àmọ́ tó bá ṣe pé ohun tó ní mọ̀mọ́ fìlù fìlàfì wà máa a lè lò ká ní àyè náà nì. ok bákan náà qaida one hundred and sixty four ó ní yulhaqu bil muthanna fi i'rabi Mọ̀sálẹ́nì a ti gbọ́ ìró rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àwọn gbólóhùn márùn-ún kan bẹ́ẹ̀ tó pé wọ́n èsè wọ́n èsè mọ̀sánná àmọ́ wọ́n mọ́làkọ́tù ni wọ́n fi wọ́n kún mọ̀sánná ni. So tó yẹ pé bá ṣe máa ṣe ìrọ́bù mọ̀sánná báwo la ṣe máa ṣe. Mọ̀sánná ni ààyè rọ́fù alifàtì nínú lálò gẹ́gẹ́ bí já àkàtìbọ̀n tó bá yẹ pé mọ̀sánná ni a ní já àkàtìbà ni. Ok, rọ̀ àìtú kàtìbà ni ọgbà fataha torí pé káàtì bá jẹ́ mọ̀fólóbì tó bá yẹ pé mọ̀sánìá ni ntáwì ni pé ọ̀rọ̀ ayẹ̀tù káàtì bẹ́ẹ̀ ni tó bá wà láàyè nasibu a máa lo yahu àti nun láàyè jaru náà yahu àti nun gẹ́gẹ́ bí ondur elali káàtì báyìí ni káàtì báyìí ni so yahu àti nun so wá láwọn ó kọ́ tó ṣe pé àwọn májèmú tí wọ́n kà kalẹ̀ níbi kọ́ńdà one hundred and sixty three ò pé lára wọn àmọ́ wọn ó máa ṣe ìrọ́bù wọn gẹ́gẹ́ bí ìrọ́bù mọ̀sánà àwọn gbólóhùn márùn-ún náà ni ìsìnáàní àti ithinatani àti thintani àti gbólóhùn kìlá àti gbólóhùn tó jẹ́ mọ̀sánakúlù àti gbólóhùn uh, no kìlá gbólóhùn kìlá ọ̀tọ̀ ni so àti gbólóhùn kẹ́lítà gbólóhùn méjèèjì yìí tí wọ́n máa ń ṣe mọ̀dọ́fà tẹ́yìn ìlà dọ̀míìr tá a máa ṣe ìdọ́fà gbólóhùn méjèèjì yìí sí dọ̀míìr so àwọn gbólóhùn méjèèjì yìí nìyí àwọn tó ní májẹ̀mú ọ̀tọ̀ ni pé pẹ̀lú májẹ̀mú kó ṣe pé a ṣe ìdọ́fà wọn sí dọ̀míìrù gẹ́gẹ́ bí huma àbí kìlítàhùmà àmọ́ tá a bá ti ṣe ìdọ̀míìrù wọn sí tá a bá ti ṣe ìdọ́fà tá a bá ti ṣàfihàn wọn sí dọ̀míìrù sí eh, pronoun so nígbà àwọn tó wáyé pé símù zọ́hírù ni so nígbà àwọn yóò máa jẹ́ pé àní ṣe ìrọ́bù rẹ̀ ní ìrọ́bù mùsánnámá a máa ṣe ìrọ́bù rẹ̀ ní ismail maksur gẹ́gẹ́ bí alifata gẹ́gẹ́ bá sì máa ṣe ìrọ́bù rẹ̀ ní nítorí pé a ṣe ìdọ́fà rẹ̀ sí ismail zọ́hírù so àlàyé tó wà nípa ṣùrùtù mọ̀sánẹ́nì ok ẹ jẹ́ ká lọ síbi ṣùrùtù jam'i mudhakkari salim jam'i mudhakkari salim òun ni plural tó wà fún ọkùnrin so gẹ́gẹ́ bí kátìbù nísìn jam'i mudhakkari salim rẹ̀ ní kátìbù náà ok uh, ah, uh, ah, mulikhis uh, mukhlis ah, mukhlis mukhlisuna àbí mulakhisu mulakhisuna so ìjámu wọn nìyẹn òun náà láwọn májẹ̀mú májẹ̀mú tàbá ọkọ̀ ìdá one hundred and sixty five nígbà tó fẹ́ máa ka àwọn májẹ̀mú tó wà fún jamu al-mudhakkar salim ó ní la yujma'u jamu al-mudhakkar salimi illa al-alam awi sifa nǹkan méjì láwò àkọ́kọ́ ó kọ̀ yóò gbọ́dọ̀ jẹ́ alam proper noun ó sì gbọ́dọ̀ jẹ́ sifa níta máa fi ròyìn kan bóyá ismul ismu fa'il àbí ismul maf'ul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò gbọ́dọ̀ jẹ́ kínní so àwọn ibi tá àwọn nǹkan tá a máa sọ di jámù ni ok so uh, alamu yìí wá nìyí so gẹ́gẹ́ bí muhammadu nísìn gẹ́gẹ́ bí aliyu nísìn alamu ni wọ́n àmọ́ àwọn alamu yìí láwọn májẹ̀mú sífà náà gẹ́gẹ́ bí kátìbù nísìn òun náà láwọn májẹ̀mú táwọn bẹ́ẹ̀ kò kàn sí pé gbogbo alamu náà la lè sọ di jámù zakari sílẹ̀ kì í sì gbogbo sífà. ويشترط في العالم أن يكون لمذكر عاقل ó gbọ́dọ̀ jẹ́ fún mudhakari akil kó má jẹ́ pé ó kọ̀ míì tí ó jẹ́ pé pé mudhakari ní amal ghairil akil gẹ́gẹ́ bí ó kọ́ ta bá lò fẹ́ sí nísìn so lè mudhakari amal ghairil akil náà ní sọ̀rọ̀ alámọ̀ bẹ́ẹ̀ dìjàmọ̀ ok kọ́ọ̀lì yamina ta alámọ̀ yẹn ó sì gbọ́dọ̀ jẹ́ pé kò ní ta gẹ́gẹ́ bí sọ̀ádù nísìn alámọ̀ ni tó àbí hind orúkọ táwọn lárúbáwá máa ń lò tó ṣe pé àwọn ó jẹ́ alam tó ṣe pé àwọn lárúbáwá wọn máa ń lò kọ́ọ̀lì yamina ta ó àpèjúwe yẹn kò bá bẹ̀yẹn mọ́ i'm sorry so àpèjúwe kọ́ọ̀lì yamina ta gẹ́gẹ́ bí hamza nísìn hamza alamu ni àmọ́ ní ta torí pé tu àbí tolhatu torí pé àwọn ọkọ̀ yìí ní ta a lè sọ wọ́n di jamu zakari salim káwá ní hamza tuna àbí tọ́lá tuna la lárúbáwò sọ bẹ́ẹ̀. wàmínà tẹ̀rìkìb kó sì tún máa jẹ́ pé álámù tó ṣe pé ó jẹ́ álámù tó ní tẹ̀rìkìbù nínú ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àlàyé rẹ̀ níbi tí mọ̀tánà báyà tẹ̀rìkìbù lè sinadi ni àbí tẹ̀rìkìbù masjì. ok àwọn eléyìí ló jẹ́ àwọn májẹ̀mú tá a wò lára álámù náà tá a bá tún sọ di ìjà mudhakar salim. wàyùsùtàrọ̀ ti fi sífàtì àǹtakùn ní alimudhakarin aqil so sífà náà ó tún gbọdọ̀ jẹ́ sífà tó jẹ́ fún muzakar akil kó má jẹ́ pé sífà tí ó ṣe pé sífà muzakar ni àmàlẹ̀ ọ̀gẹ́rì akil kó má jẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀lìyàtà mínàtà kó má ní tà gẹ́gẹ́ bí káàtìbà tún sífà ni torí pé ismail fáìlì ni ok àmọ́ eléyìí níta káàtìbà tún ó níta torí pé ó níta kò tọ́ka ní káàtìbà túwùnà ìmọ̀ bọ́yá gbọ́ mi kò tọ́ka ní kíni kò tọ́ka ní káàtìbà túwùnà kò tọ́ kí nìdí torí pé sífà ni àmọ́ sífà yìí tí muannath ni léyìí tó ṣe pé ó ní tà ní ìgbẹ̀yìn so laysat min babi af'ala fa'ala kó sì máa jẹ́ sífà tó ṣe pé mudhaka ó jẹ́ af'alu tí muannath rẹ̀ jẹ́ fa'ala o gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ahmar ahmar nísìn sífà ni tí muannath rẹ̀ sì jẹ́ fa'ala o hamurọ́ o so kò tọ́ka ní ahmaruna okay abi akhdaru khodirawu kutoka ni akhdaruna okay wala min babi fa'lan kó sì má jẹ́ sífà tó ṣe pé ó jẹ́ fa'lanu tí mu'annath rẹ̀ jẹ́ fa'ala gẹ́gẹ́ bí àtúnṣánù àtúnṣánù níṣẹ́ sífà ni àmọ́ wálérè sunwọ̀n fa'lanu torí pé wálérè sunwọ̀n fa'lanu kò tọ́ ká ní àtúnṣánùnà so mu'annath rẹ̀ ni àtúnṣà wala mimma yastawi fi il mudhakkaru wal mu'annath kó sì má jẹ́ sífà tó ṣe pé a máa ń lò fọkùnrin àtòbìnrin gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí jerih gbólóhùn jerih ó wá lérí wazni fa'il irú sífà báyìí a máa ń lò fọkùnrin àtòbìnrin ìtumọ̀ rẹ̀ ni pé injured àbí wounded ẹni tó ní àpá tó fi tó la àpàlà tó ṣubú bóyá ó ṣubú ni àbí nǹkan kan ló ṣe irú gbólóhùn yìí a máa ń lò fún muzakara a sì máa ń lò fún muannath so àwa ní sọ pé jerihuna ká sọ di jan muzakara salim ok ẹ jẹ́ ká wo àwọn àpèjúwe ká fi gbọ́ wọn yé tá a bá wo àpèjúwe muhammadu nísìn alamu ni a lè ní fazal muhammaduna aliyu alamu ni a lè ní hadorol aliyuna ibrahimu a lè ní gobal e, ismailu kataba al ismailuna torí pé a ti fi alifu alamu kan ok àpèjúwe àwọn eléyìí sífà ni wọ́n àwọn eléyìí àwọn ọkọ̀ tá a gbọ́ yìí álàmù ni wọ́n tó ṣe pé aṣọ wọn dìjà mọ̀ ok bákan náà àwọn èyí tá àpèjúwe ti sífà òun ni gẹ́gẹ́ bíi mọ́kílísù tó di mọ́kìlísù náà tàṣọ di jáàmù zakari sílẹ̀ pẹ̀lú pé a fi wáwà tí nínú kan ìdí tó fi tọ́ ni pé eléyìí jẹ́ sífà alẹ́ asdikọ́ u mọ́kìlísù náà àwọn ọ̀rẹ́ wọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n ní ìkíláàsì sọ. So, ogun tí wọ́n ń ṣe wọ́n ń ṣe nítorí tọ́lọ́run ni kì í ṣe nítorí ẹ̀yìn àbí nítorí kí wọ́n bá fi hàn mukhlisuna mukhlis sífà ni so torí pé jẹ́ simal fa'il léyìí tó ṣe pé jámù rẹ̀ ni mukhlisuna ali ummalu àwọn òṣìṣẹ́ mujtahiduna mujtahidu ni mufradu jámù rẹ̀ ni mujtahiduna ali hurrasu naimuna ali hurrasu àwọn ọdẹ àbí àwọn security guards so naimuna wọ́n sùn naimu ni mufradu jáàmù rẹ̀ ní jáàmù dhakara salim rẹ̀ ní naimuna àtùjárù rọ́bìhùnà àtùjárù àwọn olùtajà jáàmù tajiru nìyẹn rọ́bìhùnà wọ́n jẹ́ ẹni tí wọ́n jèrè so eléyìí ni àpèjúwe fún àwọn asmau tó jẹ́ alam àti sifat ok so kọ́ ìdá one hundred and sixty three òun ṣàlàyé pé yulhaqu bi jam'il mudhakkari salimi fi i'rabi alifaz minha àwọn gbólóhùn kan bẹ nínú èdè lárúbáwá tó ṣe pé àwọn májàmú tí wọ́n kà kalẹ̀ yóò pé lára wọn àmọ́ àwọn lárúbáwá máa ń tírìtì àwọn wọ́ọ̀sì náà àwọn gbólóhùn náà gẹ́gẹ́ bíi pé jámù mudhakkari salimi ni wọ́n sọ kí làwọn gbólóhùn náà inú wọn ni ulu so gẹ́gẹ́ bíi ulul azmi so ulul azmi so ká má gbàgbé pé wáwù yẹn tó wà lẹ́yìn hamza àtàkọ́kọ́ yẹn wáhù yẹn sakit ní ṣe silent letter so a ní pé a ní sọ pé ulul azmi ìtàwé ni pé ulul azmi ok ẹ̀ṣirúnà so àwọn ẹ̀ṣirúnà thalathuna arbauna àwọn alifadil uqud tá a máa fi àwọn àdáàdì yẹn so mulhaq bi jam zakara salim náà ni wọn wa akhwatuha èyí mi ni pé ẹ̀ṣirúnà thalathuna arbauna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa banuna mulhaq bi jam zakara náà ni ahluna mulhaku bi jami zakara salim náà ni aroduna mulhaku náà ni sinuna alamuna tó wà ní gẹ́gẹ́ bí níbi alukurani pé alhamdulillahi rabbil alamina so mulhaku bi jami muzakari salim náà ni gbogbo àwọn eléyìí wọ́n ń bá wọn lò wọ́n ń lo i'rabu jami muzakari salim fún wọn àmọ́ májẹ̀mú ò pé ní ara wọn torí pé tá a bá wo alamu nísìn a rí pé a rí pé limudakari ghairi akili ni so tiye so limudakari alamu ni àmọ́ lè ghairi akili ni torí pé wá jẹ́ lè ghairi akili ìyẹn ló fà tó fi jẹ́ pé májàmú òpè lára rẹ̀ àmọ́ ó wà nínú àwọn mulhaqat bijamil mudakari salim wallahu a'lam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.